you know. bàbá mú ibi sónúbi wọn ra lẹ̀ débi pé wọn ò kọ́lé ẹ wo lé bàbá wọn tí wọn ń gbé ẹ fi bẹ̀rẹ̀ àwọn èèyàn ṣé ẹ ti rí ilé bàbá mú ibi sónúbi tí wọ́n ń gbé ilé bàbá bàbá wọn torí pé ó ṣe olóòótọ́ sí orílẹ̀-èdè ààyè àwọn tó so olóòótọ́ mọ́ àwọn tó ń kówó aráàlú jẹ là ń gbóṣùbà fún àríran rí àwọn tí wọ́n jẹ́ olótìtọ́ mọ́ àwọn tí wọ́n lu jìbìtì àwọn ló kù tá à ń kó bẹ́rẹ́ fún láwùjọ wa ẹ̀yin èèyàn wa níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa ẹ jẹ́ á ṣègbìyànjú bóyá ọlọ́run lè ràn wá lọ́wọ́ kí bàbá mú ibi sónú bí ó nílé lórí kí wọ́n tó jáde láyé ẹ jẹ́ ká ṣe happy fund ẹ jẹ́ ká ṣe me. ẹ jẹ́ ká rèsì fund fún bàbá Muyideen Sonubi iyekíye tẹ́ ẹ bá ní owó tẹ́ ẹ bá fún bàbá Muyideen Sonubi ẹran olótìtọ́ lọ́wọ́ ni mo sì rántí wípé wọ́n sọ wípé ẹni tó bá fi ife bomi fún olótìtọ́ omi ò ní gbẹ olùgbẹ kò ní gbẹ láéláé ẹ̀yin tẹ́ ń wò wá ní Nàìjíríà ẹ̀yin tẹ́ ń wò wá lókè òkun bàbá Muyideen Sonubi ti nílẹ̀ tí wọ́n lè kọ́lé sí. ká bẹ̀rẹ̀ torí pé bàbá wá bàdàn torí pé n tó wà lẹ́mìí bàbá yìí nìyí ilé yìí ló wà lẹ́mìí rẹ̀ àyè bàbá ó wù yín púpọ̀ bí bàbá ṣe ti bàdàn dé bàbá ra búlọ́ọ̀kù bí wọ́n ṣe ti bàdàn dé búlọ́ọ̀kù ni wọ́n kọ́kọ́ rà búlọ́ọ̀kù tí wọ́n rà nìyẹn wọ́n dẹ̀ jáyé ẹ̀pẹ̀ síta èyí tẹ̀ ń wò wá jákèjádò àgbáyé ẹ jẹ́ ká ran bàbá mú ibi sónú bí lọ́wọ́ pẹ̀lú iyekíye tá a bá ní kò sí iye tó pọ̀ jù bẹ́ẹ̀ sì ni kò sí iye tó kéré jù èmi ti pílẹ̀sì bàbá mu ibi sólùbí sórí sálárì níléeṣẹ́ rédíò àgídìgbò bàbá ò mọ gbowó oṣù bàbá ti di àmbásádọ̀ wa títí tí wọn ò fi jáde láyé là á máa fún wọn lówó oṣù bàbá mu ibi sólùbí ẹ ṣe nítorí àwọn wa yín kàn ní pé ẹnu tí wọ́n fi ń sọ̀rọ̀ yín bí wa nínú ó ń dùn wá wípé ẹni yìí ló yẹ kẹ́ ẹ jẹ́ ẹ kì í ṣẹni àbùkù ó yẹ kán máa sọ̀rọ̀ yín dáadáa nítorí pé tó dáa lè ṣe àwọn tí wọ́n ń fún ní oyè MON MDR MTV national honour lóríṣiríṣi wọ́n ṣe nǹkan tẹ́ ẹ ṣe ẹni tó gbaṣẹ́ ìjọba tí ò ṣe ó wà níbẹ̀ ẹni tó kówó òlu jẹ ó wà níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ń fún wọ́n fi ń sọmọ ọkọ wọ́n fi ń sọmọ àlè ẹ sì gba wọ́ọ̀dù ẹyọ kan rí títí di ọjọ́ tí iléeṣẹ́ rédíò àgídìgbò pè tẹ gba wọ́ọ̀dù tẹ ṣẹ̀ṣẹ̀ gbà kò tí ì pẹ́jú bàbá ilé bàbá mi ni ilé mi ni ilẹ̀ fẹ́ kọ́ jẹ́ ẹ̀dùn jáde láyé ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ẹ̀yin tẹ̀ ń wò wá bàbá mu ibi sónú bì ni o wọ́n nílò yín tó o bá ran bàbá mu ibi sónú bì lọ́wọ́ ọ̀ràn orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ tó o bá kún wa lọ́wọ́ láti kọ́lé bàbá Muibi Sonubi Muibi Sonubi ìgbà yẹn náà ni Muibi Sonubi yẹn náà ni tẹ́ ẹ fi máa bú wa tá a bá ṣe mistake nígbà kékeré tá a bá hùwà òmùgọ̀ ẹ ní Muibi Sonubi bàbá arúgbó mọ̀ gbé kó tó dìgbà náà sáré tó bu ipa ẹ̀gọ́ ni ṣùgbọ́n torí pé ẹ rówó ẹ sì padà wọ́n sọ pé ẹ̀gọ́ wọ́n sọ yín lórúkọ mi. àkáǹtì nàbà tí ẹ lè ràn wá lọ́wọ́ sí fún bàbá mi ibi sónú ibi tí wà bẹ̀ tó bá di next week ká wá bí ká tún fi hàn yín pé a ti bẹ̀rẹ̀ foundation ibi tá o tó bá tún yá ká la fẹ́ ṣe linted tó bá yá ká la fẹ́ kànjí tó bá yá ká la ti rò tó bá yá ká ní bàbá mi ibi sónú ibi ọ̀fẹ́ kó sínú ilé rẹ̀ yóò jẹ́ ìwúrí fún àwọn ọmọ kéékèèké tí ń bọ̀ wọ́n mọ̀ wípé ẹni yìí ẹni ẹ̀yẹ ẹni àpọ́nlé lolódodo ènìyàn àwọn olódodo kì í ṣẹni àbùkù bàbá mu ibi sónúbi wọn kì í ṣẹni àbùkù ẹ jẹ́ ká celebrate ẹ̀ pẹ̀lú iye tá a bá ní mo gbọ́ tẹ ẹni kéèyàn tó kọ́ òdìdí létà bàbá òkú máa ń san one thousand naira tiẹ̀ one thousand naira tiẹ̀ táwa mẹ́wàá bá fi ilẹ̀ ó di ten thousand ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ káwo tí ó ṣe fún wa bàbá mi ò bí sọ́nù ẹ mọ̀ pé mi sẹ́ẹ̀sì lọ́wọ́ tán ni. Oh, mo ṣẹ̀ṣẹ̀ náwó tán ni mo ṣẹ̀ṣẹ̀ so ṣẹ́rí táwọn ọba pẹ́rù yín lé ìranù là ń ṣe àwa náà ń gba ìgbà tí ìgbàmú tí kẹ́ríkẹ́rí bá ròde ní gbogbo ìgbà nídìí òtítọ́. Hmm. torí pé yorùbá tó sọ pé olóòtú tọ́kì lẹ́yìn wọ́n mọ tí wọ́n ń sọ ṣùgbọ́n lọ́jọ́ alẹ́ báyìí olódodo ọ̀padà jèrè òdodo ẹ̀ bàbá àlẹ́ mi ò lówó tó pọ̀ lọ́wọ́ kọ̀ǹtráktọ̀ ni èmi ò fún yín hundred thousand naira. agídígbò ọ̀rẹ́ aráàlú hundred thousand naira ó wà nú àwọn tí ń wò wá táwọn náà lè ṣe bẹ́ẹ̀ a mọ̀ pé nínú owó tá a fẹ́ fi kọ́lé bàbá bàbá mú ìbísọ́lóbi tó bá yẹ pé three million la fẹ́ lò ó ti di minus hundred thousand tó bá jẹ́ pé ó kù two point nine nígbà tẹ́mi fi hundred thousand lẹ̀ yẹn one thousand tiẹ̀ yẹn kò tún jẹ́ two point nine tó kù mọ́ ó tún ti dín two point nine téèyàn hundred bá fún wa hundred hundred eh, tó bá fún wa ní ten thousand yẹn that is hundred thousand ó di di two point eight padà mo dẹ̀ rẹ́ tó lè fún one fifty mo rọ́ hundred mo rí one million mo rẹ́ tó lè fún one two million mo rẹ́ tó lè pé òkè ẹ má wọ́rì àwa ajá block mo rẹ́ tó lè pé ẹ má wọ́rì èmi ajá yanrìn èmi ajá grapple màá fún yín ní twenty bags of cement it's not even necessary you give us money o lè fún wa material a máa monitor ẹ̀ màá fún yín ní twenty bags of cement màá fún yín ní fifty bags of cement màá fún yín ní two bags of cement ok kápẹ́ńtà lèmi màá bá yín kàn wọ́n náà ṣiṣẹ́ òdodo nìyẹn. Brickley Alemi, màá ṣiṣẹ́ nínú ilé bàbá Muibi Sonubi ok tyler ni mí mo máa ń lẹ tiles màá bá yín lẹ tiles ibẹ̀ please contribute contribute do something as you are helping this man you are helping yourself so ẹni tó bá ran olódodo lọ́wọ́ ọlọ́run sọ anabisa sara ó fi yé wa wípé ẹni tó bá tó bá ràn yàn lọ́wọ́ ṣiṣẹ́ olóore tó bá yàn sọ̀rọ̀ tó mú yẹn lọ sí ìdíṣẹ́ olóore yóò gbà ládàá pé òun mú yẹn lọ sí ìdíṣẹ́ olóore kò dẹ̀ tún ní àfẹ́ẹ̀tì tẹni tó ṣiṣẹ́ olóore gangan òun ò tún gbà ládàá bẹ́ẹ̀ náà ni taburú mo bẹ̀ yín torí ọlọ́run mo bẹ̀ yín torí ọlọ́run ẹ jẹ́ ká kúnra wa lọ́wọ́ ẹ jẹ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ let me put it that way ṣe bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí mi ẹ wò bíi pé ẹ fẹ́ kọ́lé fún mi ṣe bẹ́ẹ̀ lè kọ́lé fún mi ẹ wò bíi pé mi lẹ fẹ́ kọ́ fún ẹ wò bíi pé mi lẹ fẹ́ ràn lọ́wọ́ nídìí òdodo tírú bàbá yìí tó bá kú sílé bàbá rẹ̀ at this age eh, bàbá eighty eight eighty eight years ọlọ́run mọ̀ọ́mọ̀ sẹ́ wọn kù ó ṣẹ́ wọn kù kò fẹ́ kán kú pẹ̀lú ìtìjú yẹn ọlọ́run mọ̀ pé wọ́n deserve ká celebrate wọn ló fi ṣẹ́ wa kù ẹ má gbàgbé o ọdún tí bàbá rówó yẹn wọn àti bí Oríyọmí Hamzat ọdún tí wọ́n dé bàbá kú òun bàdàn torí pé wọ́n sòtítọ́ wọn àti bí Oríyọmí Hamzat ìgbà táwa ń gbọ́rọ̀ wọn nígbà tá a ṣe ń dàgbà kékeré a rò pé ẹni tí wọ́n ń sọ tiẹ̀ ti kú ni àmọ́ ó wà láyé ìwọ tó ń wò mí náà tí èèyàn mẹ́wàá bá ń wò mí méje nínú wọn ló gbà pé bàbá mú ibi sónú ibi ti kú tẹ́lẹ̀ tó yẹ pé gbà tá a gbé jáde ìlú tó mọ̀ mọ́kàn máa ṣe à má máa sọ pé ó ga o má máa sọ pé wá o má máa sọ oh my god bó ṣe ń ṣe gbogbo ẹ̀yẹn náà ló dáa but contribute do something no matter how small please a fẹ́ kọ́lé bàbá Muyideen Sonubi ilẹ̀ tá a kó sí la wà ilẹ̀ ti wà a ṣẹ̀ṣẹ̀ ra lẹ̀ a fẹ́ kọ́lé bàbá Muyideen Sonubi account number tó ṣẹ̀fẹ́ máa béèrè yẹn ó wà lórí mi sixteen seventy two zero zero two three four four sixteen seven two zero zero two three four four one six seven two zero zero two three four four account number yẹn ni Ecobank ni tó o bá ti tẹ̀ send owó yẹn kí n sọ ọlọ́la pé owó yìí ti wọ́ one million nu tó bá dọ̀tún la mo mọ̀ ti rí two million ìgbà tó sẹ̀ ọba ìkọlẹ̀ kí iṣẹ́ ti bẹ̀rẹ̀ ń bì kódà bíi pé a fẹ́ tètè kọ tán ni a ti bẹ̀rẹ̀ àwẹ̀ kí bàbá mú ìbí sónú bí ó sì sinú ń bẹ̀ kí wọ́n ṣètùnú àwẹ̀ ń bẹ̀ nínú tọ́lọ̀ lè ṣe ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ èyí tí mo tún gbé lọ́wọ́ báyìí nìyẹn o ẹ bá mi gbé ẹ ràn mí lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ẹ jẹ́ àjọ ṣe bàbá mu ibi sónúbi ikú ọ̀dọ́jọ́ àrùn òdòsù ṣùgbọ́n nínú ẹni tó kéré sí bàbá mu ibi sónúbi lọ́jọ́ orí ó ti kú o ṣùgbọ́n fúnra ọlọ́run ló ní màá ṣẹ́ ọkùn tó jẹsẹ́ tó ṣe kó tó kú láyé n tó ṣẹlẹ̀ ní ẹ o ọlọ́run wá ní ìwọ náà ó pín bẹ́ẹ̀ ìwọ náà wà nú àwọn tí ó san oore fún bàbá yìí torí ẹ̀ ló ṣe gbọ́ mi léni o tó bá jẹ́ pé wò mí ìwọ tó ń gbọ́ mi tó ń wò mí lọ́wọ́ tó yẹ pé ìwọ ò tí ì ní ṣùgbọ́n wù ẹ́ láti ṣe n tó tẹ̀lé kọ́kọ́ ṣe olókọ́kọ́ máa share post yìí máa share ẹ̀ share ẹ̀ bí ìgbà tó share nǹkan rí kó lọ tó ní mo ṣe share rẹ̀ yẹn bí wò ṣe lówó tó pọ̀ lọ́wọ́ yẹn ìwọ ló máa share rẹ̀ dọ́dọ̀ ẹni tó lówó tó pọ̀ lọ́wọ́ tó fẹ́ ran bàbá yìí lọ́wọ́ ìwọ ló máa share rẹ̀ dọ́dọ̀ ẹni tó ní tó máa ran bàbá yìí lọ́wọ́ keep sharing ẹ̀yin tẹ́ bá yẹ pé ẹ̀ṣẹ̀ṣẹ̀ tí ẹ̀ bá wò mí live tó bá jẹ́ pé òru lẹ ti fi ṣẹ́ dé òru nàìjíríà tó bá jẹ́ pé lẹ stumble on this show please share it do something to help this man this is Muibi Sonubi this is Muibi Sonubi the honest man the honest driver he saw money in his taxi he returned money he took money to the police it's not a small money the money that can transform the life of his whole family but he decided to return the money an honest man so yẹ kí honest man kú sílẹ̀ lẹ́nu so yẹ kí honest man máa sùúrù yàrá tí bàbá yìí sùn yàrá náà ní pálọ̀ tí ọba dáná ń ta tójú bá rọ̀ tó fẹ́ dáná kí yàrá náà ni ó ti ta so yẹ kí honest man máa sùúrù orí bẹ́ẹ̀dì tí máa yìí sùn ok kí n la fẹ́ fi encourage àwọn tó ń bọ̀ wípé it is good to be honest. Mm -hmm kí la fẹ́ fi encourage wọn please help this man as if you are helping Oriyomi Amzat. and if you hate Oriyomi Amzat, I know you will not hate this man if you don't know this man and you love Oriyomi Amzat, do it because of Oriyomi Amzat. if you don't like Oriyomi Amzat and you don't know this man I'm very sure you appreciate the action he took that day returning the money back to the owner. For that particular reason, help this man, and God will help you. God will help you. Once again, God will help you. Ẹ̀yin náà rọwọ́ rere Ọlọ́run. Ó máa lift yín up. Tó ṣe ń kọwọ́ ẹ̀bàkú yẹn, bó ṣe ń mú fóònù ẹ tó ń ṣe transfer yẹn, tó ń transfer yẹn, owó ò ní tán lọ́wọ́ ẹ̀. I'm pretty honest in the church, I'm preaching the mọ́ṣáláṣí mélòó nínú àwọn tó ń preach ẹ̀ gan ló ṣe bí bàbá yìí ṣe ń ṣe mélòó nínú àwọn tó ń preach ẹ̀ gangan ni wọ́n lè rí owó tí bàbá yìí rí kán dẹ̀ gbójú kúrò kán dẹ̀ lọ dá padà kò take time ẹ̀ láti kà á I don't need to count it it's not my money why do I need to count it tó bá ń kà lọ́wọ́ èṣù lè wọ ní táìmì kéṣù pé adúró owó ìlú òdà padà kó máa ya bátànì tí ó fi ṣe nínú ayé but said no I'm taking it back to the place let the place return it back to the owner one naira wọn fún bẹ́ẹ̀ o pé à ẹ tó bá ń rówó ẹ bá ń wà kàn wọn fún one naira àgbàwá ọkọ̀ ló ṣe o kò lè dá mọ́tò ra o nítorí pé ó rówó ẹni tó dẹ̀ ní mọ́tò tó ń wà dẹ̀ gba mọ́tò ó gbà lọ́wọ́ ẹ̀ pé ó lò sí níwọ̀ ì get out tọ́rọ̀ bá dọ̀rọ̀ change pé àá fi change lẹ̀ fún driver kó máa lọ wọ́n lè fílẹ̀ fún driver míì wọn àfilẹ̀ fún mú ìbísọ́nù bímọ nítorí pé orówó yìí ọ̀dà padà bẹ́ẹ̀ tó ní. ẹ wo ohun tí àwùjọ wa fi ń san oore ẹ̀wọ̀n tí àwùjọ wa fi ń appreciate àwọn tó ṣe dáadáa ẹ̀wọ̀n tí àwùjọ wa sọ dáadáa dà ẹ̀wọ̀n tí wọ́n ń sọ fún wa ká máa ṣe bíbélì ní ìpìlẹ̀ bá ti bàjẹ́ kí ni olódodo máa ṣe àwùjọ wa wá bàjẹ́ ó wá ń jẹrà lójoojúmọ́ àwa sọ pé ah Buhari ò ṣe dáadáa Ọbásanjọ́ ló Nàìjíríà jẹ́ ah kìíní this happened in the year nineteen seventy one fifty one years ọdún kẹlẹ́ ó sí fifty one years ago fifty one years ago nineteen seventy one ó sọ fún wa pé ìwà tá a ti ń wù látìgbà yẹn ni ò jẹ́ kí nàìjíríà tó ròdì sí i tá a bá dẹ̀ change change of attitude a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni irú tá a fi wá máa ń change ni pé irú bàbá yìí kó róore gbà kó ràánú gbà bàtà ìrólé dollars ó ti dàgbà káyẹ̀ tó wà transform it is not too late for this man wọ́n sì mí sókè ó mí sódò ó ń jẹ ó mu ọlọ́run dá a sí nítorí èmi ni ọlọ́run ní àwọn tọ́jọ́ lògbàǹgbà yẹn kọ́ náà máa compensate ọlọ́run ní àwọn tó máa compensate ò tí ì dé ọlọ́run ní ọmọ tó máa padà wá ẹ̀kàn tí a fi hàn sáyé wọn ti ẹ̀ tí ì bí rárá rárá rárá rárá rárá èdè okùn ṣòkòtò ṣùgbọ́n gbà tó dé ó tún ń láyé lọ ó ba láyé ṣùgbọ́n kò lè wá bàbá kan nígbà tákòókò tí tó ṣùgbọ́n lọ́jọ́ tákòókò tó a lórí ètò ní bàbá ọ̀rọ̀ tá à ń sọ lọ́jọ́ yìí ò tiẹ̀ kàn yín mo kàn sáà ń sọ̀rọ̀ mo kàn sọ pé orílẹ̀-èdè Nàìjíríà I was driving towards my office it just touched my mind that what are we preaching báwo la ṣe lè help society wa bá a ṣe lè help society wa ni pé ká máa encourage àwọn èèyàn láti ṣe rere ká máa discourage wọn láti ṣe burúkú ok àwọn tó ń ṣe rere ọwọ́ wo ni a fi ń mú wọn ìjẹ́ ajẹ́kórí wọn wú pé àwọn ṣe rere tá a bá jẹ́kórí àwọn yẹn wú báwo làwọn tó ń bọ̀ náà ṣe máa ṣe rere tí mo sọ nìyẹn o mi ìwà rẹ example mi mo bá rántí mi bí sónú bí pé wọ́n máa ń pè é dídìrì nítorí o rówó ó dá padà tí bàbá yìí wà láyé àbí òtí ẹ̀ sí láyé mọ́ tá a lè rí àbá à lè rí. bàbá ìlú ló ṣe sábàbí tó bá pè wá pé bàbá wà láyé o bàbá wà láyé máa bọ̀ lọ́fíìsì mi. ọ̀yà gbowó lọ bá ń gbé bàbá wa lábẹ́kúta kí ni ó ẹ̀ fi àyè. gómìnà pọ̀ yìí lọ́wọ́ àbí ọ̀pọ̀ yìí lọ́wọ́ ọ̀nà ńlá kan ló gbà wọlé. ìgbà tẹ́ dójú agbo tẹ́ fẹ́ máa dókò làwọn èèyàn ṣèṣe. agbádá tí mo wọ owó tún ṣẹ́kù ọmọ tó wà lọ́wọ́ mi kò jọ̀gbọ́n so ìwọ̀n táwọn tó wà bẹ́ẹ̀ lè ṣe ẹ̀yin náà wá délé ẹ sáré ra block ẹ ra yanrìn ọpẹ́ pàtàkì lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ ṣe gbogbo tẹ́ ẹ ṣe ń bẹ̀ àti gbọ́ ẹ fún aláǹfààní ká sọ ní àfi jù bẹ́ẹ̀ yẹn ẹ ṣe àdúpẹ́ ẹ̀yin ọmọ nàìjíríà i present to you the honest taxi driver. patriotic nigeria patriotic nigeria patriotic nigeria Muibi Sonubi ẹ bá a. the Arowomagbe of Nigeria please let's help this man thank you.

ó Thank you.